sí sàmú fún wọn lówó wọn o. pàgbówó kí yóò pàgbówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́. Ah. kí lè léyìí ọjọ́ wo lẹ̀dà ò yóò sìn mí ogun ìgbà wo lọ̀tẹ̀ máa dohun ìtàn torí ọlọ́wọ́ ẹ gbà mí kí lẹ́lẹ́ inú yàrá mi. Stand up! Stand up! Stand up! Stand! Tani. Ìbàfò. Ìbàfò. Ah! Ọlọ́run o, irú coming back burúkú wo lè torí Ọlọ́run. Lọ́mọ yìí, ó ti lọ tiẹ̀ gbogbo tẹ́ẹ̀dẹ̀ sọ gbogbo ẹ̀ ni mò ń gbọ́ ìgbà wo ló wá yà wèrè ṣé kìí ṣe lára àwọn wàrà dáadáa tó máa ń wú gbẹ iná lọ sọ ẹ́ dìwèrè báyìí torí ọ̀lọ́ ó sì wá jẹ́nu yàrá mi báwo ló ṣe wọ mí ìbáfò ìbáfò tó yà wèrè ìbáfò. jáde jáde jáde jáde náà tí ẹ jẹ kọkọ jáde jáde nu yàrá mi náà jáde náà jáde jáde ìbáfò jáde. pàdí mi ń bọ́ta bàtà àwa wa wa sórí àwọn wèrè gangan tí mi ò mọ̀ rí lájọ́ iwájú communication wa máa ń yẹra wa tó bá dé wọn náà bá dé wa ti wà nípò tó wà yìí mo ní láti bá ẹ sọ̀rọ̀ kí lè mọ tó ṣiyẹ́ gangan tó fi wà nípò yìí jáde ná. ṣé mo pé mo sọ ní tòbí ìlú mi fẹ́. bọ́tà. nínú yàrá mi jíjẹ jẹrẹ. bọ́tà. ìbà fò kí ni mo jẹ́ lọ ìbà fò yé yé yé kó lọ́nà kó lọ́nà kó lọ́nà kó lọ́nà kó lọ́nà kó lọ́nà. bọ́lá mi kí ló ṣẹlẹ̀? bọ́dá mi kí ló ṣẹlẹ̀. ibo lẹ wà kí ló tẹ máa ṣe bí ẹni torí òpè báyìí ṣé kẹ́ ẹ̀ tó rú eléyìí nínú ilé ká ṣẹ̀ṣẹ̀ máa wá security káàkiri ni ibo lẹ wà kí lẹ̀ ń wò ń gbà tí wèrè wọnú ilé. ibi tí bá wo. wèrè wọnú yàrá mi. ibà fọwọ́ inú yàrá. Ah, ah, ah. bọ̀dá mi ìbàbọ̀ bíi ti bá wo. I am serious. bá ṣe ti bàbọ̀ náà ṣọ́dọ̀ tó bá ti ṣọlọ́ṣọ́ máa ń bojú ẹ̀yìn ni ìbàfọ̀ mi mọ́ tó fà á ìbàfọ̀ ah, ah. ti ya wèrè o ìbàfọ̀ wà bẹ́ẹ̀ ṣé mo fẹ́ parọ́ ni yọ síbi mọ̀ n parọ́ àbí. alo ah. yàrá mi ó ti ya wèrè síbẹ̀. ìbàfọ̀ mi ti bá wo ìbàfọ̀ ti rìn jìnnà ó ti gbọ́. ó wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀. ìbàfọ̀ wèrè nínú ilé abáwo lè jẹ́. kò yé mi èmi ọmọ gbogbo orí burúkú yìí. ìbàfọ̀ tẹ bá máa ṣòṣì yín ẹ ṣe síwájú gbogbo ọ̀nà ilé máa frustrate life fún mi ẹ máa frustrate life fún mi. ìbáfọ́ ti lọ. bọ́dà Sàámú ṣé mo kí gbogbo ọkọ̀ tẹ bá ń sọ èmi máa ń believe yín àmọ́ kí ló lè fà tí báfọ̀ máa fi yà wèrè. wàá tẹ̀lé wọn bó ṣe lọ yẹn kò yẹ sí wàá wá wọnú yàrá tẹ̀lé wọn wàá lè béèrè nǹkan tó ṣẹlẹ̀. ètí wù í fẹjọ ìbáfọ. ọmọ tó ń wọ yìí bàbá owó bàbá orí kiri bàbá bí ara ọkùnrin ni gbogbo ẹ̀ pàpà bàbá yìí. tó lọ sọ̀bọ̀ ah, orúkún méjèèjì tí mò ń wò yìí ọjọ́ ti bá fo ọjọ́ bí ṣó lè jó òun ni. ìgbà kò fi ti bá òun ojú ojú ojú ojú mi ṣáà ní ọkọ mi òun ni àwọn ọ̀dà rẹ̀ ti rí ìbàbọ̀ ní ooo. mo ní mítì mítì yẹn dẹ pọ̀ gan mo ní kí n wá rest sínú hòtẹ́ẹ̀lì yìí torí mi ò fẹ́ ariwo. ikú lẹ́bi ẹ mọ́ ọ̀tá ló fi lè kọ́ bá bò ó. ta ló ń ṣèbà fún báyìí ta ló ń ṣèbà fún báyìí ta ló ṣe é. nǹkan kò ṣe mí ah. ó tún bẹ̀rẹ̀ lè ṣe yìí o hmm. torí pé mi ò fi ariwo ni mo ṣe wá sọtẹ́ yìí o ah. àmọ́ ẹ ti wá ń fi ariwo ẹ ti fi ń dì mí lọ́wọ́ ọ̀yà ìbá. Ah. ìbá fò ìbá fò kí ló ń ṣe é báyìí àwọn concern kí ló ń ṣẹlẹ̀. kò sí nǹkan tó ṣe mí mo ní ká gbọ́dọ̀. mo ṣe mo ṣe. ẹ gbọ́dọ̀. kiri ṣọ́díbọ̀ ṣọ́bọ̀ ni ṣọ́díbọ̀ ni ní ògbọ́ ṣọ́bọ̀ ṣọ́bọ̀ ṣọ́bọ̀ ni. ṣé ẹ ti gbà mí mọ́. ọmọdé mi ẹ parọ́. ṣé ẹ ti rí mi sìn. ẹ rí ìbà tó ń bẹ. a rí o. mo mọ̀ ọ́n mọ̀ má sọ fún yín pé àdá wà lọ́wọ́ ẹ̀ ni. mo mọ̀ mọ̀ má sọ fún yín pé ìbàmọ́ tíyàwó rẹ̀ ò dé ládàá. ẹni ọlọ́lọ́yẹ mi ó yẹ kó padà rẹ̀ gé yín lórí ni. mi ìmọ̀rin oṣù tẹ́ rìn tẹ́ fi àlá òwú èrè ìgbàfọ̀ láti wọnú ilé. sọmú fọlájà àmọ́ náà wọ́n àmọ́ kọ̀ọ̀kan àmọ́ gbà tó wọlé. kápá tèrè tì ẹlẹ́rù ara ní gbogbo wa kí ló lè fà á tí ìbàfọ̀ fi ya wèrè. ṣé kò sẹ́ni tó lè dáhùn ẹ̀nú yín ó kàn déédéé ya wèrè lójijì ni àbí bẹ́ẹ̀ kọ́ abẹ́ẹ̀kọ́ ẹ̀yin náà ẹ máa gbé gbèsè ẹ̀ bọ̀ ẹ máa gbé gbèsè ẹ̀ ẹ máa gbé gbèsè ẹ̀ ṣe gbọ́ ẹ wo ẹni tí mo fẹ́ pè tí n bá ti pè tó bá ti lè gbé kọ́ọ̀lù ẹ máa sunkún gan-an lábẹ́ ìgbé kó ń dùn yín á lè tètè rọ́ṣù wa torí mi ìmọ̀ bá ṣe fẹ́ mú bàfọ́ bá ìpẹ́ ládàá ẹ ló ọ́fíìsà Yẹmí ah! ẹ ti gbóòrò ẹkún. ẹ̀ ń gbẹ́kùn yẹn kíkan kíkan wèrè wà nínú yàrá mi ni ẹjọ́ ọ́fíìsà nìyẹn wá bá mi mú wèrè wèrè wà nínú yàrá mi ni. I just seated. Ìbàfò ìgbà táyé ẹ dáa dáadáa mò ń ṣe sí ẹ ìgbà tó wà nípò yìí yẹ kọ́pọ̀ lọ ẹ fún ah. <laughs> brain ti fọ̀ máa ti kó. kọ́kọ́rọ́ ah. I don't have any business with you. Ah. Ah ọ̀rẹ́ mi. Ah, wo ìgbà tó wà nígbà yìí èmi kọ́ ni mo pè é lójú ọpọlọ wo bí yọsíbí ló sọ sí mi lẹ́nu ah, ah, yọsíbí ó ti ká lára èmi kọ́ ni mo sọ pé náà kújọ wẹ́ẹ̀dì má gé má gé. ọ̀rẹ́ mi. ó pa fún ẹ lówó lọ jẹun lọ jẹun. lówó tí mo ní. ok. ikú ọbì lọ jẹ. ẹ lọ jẹ lọ jẹ lọ jẹ lọ jẹ ẹ ẹ didi jọ jọ jọ jọ ní mi ò ní ìráyè lọ jẹ lọ jẹ. kémi rógun wèrè láyé mi o ọlọ́run jẹ́ kémi ya wèrè láyé mi ah èwo lo òwe tí wọ́n ń pa yìí èwo ni ikú tó ń pojú pẹ́ ni òwe ló ń pa fún ni ah irú òwe wo nìyẹn. ṣé nǹkan tí mo ń sọ nìyẹn nǹkan tí mo sọ ni pé kí ló lè fa gan-an kí ni ìdí pàtó tígbà fún ṣe ya wèrè ah. eh, ṣé kò tó rò ni. kò tó rò bó kò yé mi náà kò yé mi náà tó bá jẹ́ wípé lóòótọ́ ni pé ó ti wà nínú àkọsílẹ̀ pé nǹkan kan máa ṣẹlẹ̀ sí ẹ̀dá kan ní ọdún kan kó tún wá di ọdún tó tún tẹ̀lé kí nǹkan míì tún ṣẹlẹ̀ kó tún di ọdún míì kí nǹkan míì tún ṣẹlẹ̀ a jẹ́ wípé ó ti wà nínú àkọsílẹ̀ ìbàfò pé ó máa ja wèrè ní ọdún yìí nìyẹn mo ti rúgò ìwọ lóhùn ọbẹ̀ Elédùmarè gbogbo nǹkan tó ń jẹ́ àkọsílẹ̀ aburú Olúwa bá mi rẹ́ kúrò. àmì ò náà. gbà mú sàmú ló máa ṣe. sọ́sọ́kẹ́ wọ́n mi baby two minute twenty five thousand naira listen listen mo fẹ́ fún yàrá ta. Hey, mami, mami. Twenty-five thousand naira now, now. Fún mi, fún mi, fún mi, fún mi. Yẹ kó jáde, súnmọ́ yes ma yes ma yes. twenty five thousand money for kò fún sáré bọ̀ ìdára tó bá kọ́ sí kúrò nínú yàrá mi sí tó bá kọ́ sí ó lè jáde máa fọ́ gíláàsì mọ́ lórí o. báṣì bàtà báṣì báṣì báṣì. bàtà lọ ṣàdùn bàtà lọ ti jáde lọ. Ọ̀làsàmú ṣé èèyàn máa ń dédé ìyá wèrè bẹ́ẹ̀ yẹn. àwọn yàbí lẹ́nu ọ̀rọ̀ ti bàfo ìyàbí lẹ́nu ọmọ tí mo ti rí ti pẹ́ welcome back ìbàfo inú wèrè mo ti rí launching yẹn introduction introduction ìbàfò padà wèrè position ni mo fi rí inú yàrá mi can that be possible kò yé mi. ah bọ́dà Sàámú ẹ wò ó lè jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ ni o torí pé mo ṣe gbọ́ tán máa ń sọ wọ́n ní ẹlòmíì tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ àgbèsíwín máa ń dà láàmú bóyá nǹkan tó ń dábàá fò láàmú ní àná. àgbèsíwín kẹ àgbèsíwín máa ń dẹ ẹlòmíì láàmú lóòótọ́ tó máa ọpọlọ wọn máa spark ó máa dàbí kí nǹkan ọlọ́run máa jẹ́ kí ibi dé bá wa ní gbogbo àwọn tí wọ́n dẹ̀ wà nínú ìṣòro yẹn ọlọ́run máa wò wọ́n sàn lágbára ọlọ́run gbogbo ìdílé tí irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ ọlọ́run máa wò wọ́n sàn lágbára ọlọ́run dáadáa tó máa ń dà wọ́n lábọ̀ yéé yéé yéé yéé yéé yéé. sẹ́dá. mo mo ni. on the floor. on the floor. on the floor. on the floor kí ló ṣe tèmi tiẹ̀ ìbàbọ̀ kí ló ṣe àwọn méjèèjì. bẹ́ẹ̀bí bẹ́ẹ̀bí èmi àti ẹ ti fẹ́ra rí. kò lè parọ́ mọ́ ẹ o. ìmọ̀ rí bọ̀dọ̀ Sàámú. o tún ń deny mi. o ń deny mi. see my ring wo ríǹgì mi wo ríǹgì mi. ìmọ̀. ó lè jẹ́ ti ilé lè ti rúnra rí kò lè parọ́. a ṣe ìṣòro tó ní sí i. ẹ sọ̀rọ̀ mi. òun ló sọ ó sọ tó ń sè. ó sọ̀rọ̀ mi. ó sọ̀rọ̀ eléyìí wá sọ pé àbísíwí ló ń dẹ̀ láàmú. èmi àbísíwí. sílẹ̀ dẹ̀ you this man. ọ̀rẹ́ mi ni mo pè ní last time bò ó ti fẹ́ máa yọwọ́ kọ́wọ́ ṣé mo kí last time ni mo fi ẹlẹ́ mi ṣe kankan fún ẹ ṣé o ní lọ́wọ́ ẹ̀ màá bẹ́ orí ẹ̀ màá wá mu ẹ̀jẹ̀ ní àmúyó. òun ni kọ́kọ́ gbogbo yín pátápátá ni àtiwọ́ tí mo ti fẹ́ rí tó wá ń ṣòṣì ìwọ ti lọ sọ̀rọ̀ mi ṣùgbọ́n tó bá ti sọ̀rọ̀ mi màá pa ẹ́ ni. jọ jọ jọ jọ ẹ bàbá ti lè jẹ jẹ jẹ. Kẹ̀lẹ́ mi jẹ́ lẹ̀ mi dára. Ṣọ́ fún mi wèrè wẹ̀mí kòkó ni. Irú wàhálà wo lélẹ́yìí báyìí? báwo ni mọ́mí péjú ṣe máa ń ṣe báyìí náà àwọn náà sọ pé kí n wá. ó sún èmi náà o torí tí bá máa wò dáadáa ó ti tóbi three days ago tí mo ti bá wọn sọ last lórí fóònù. Ah. Hmm. ẹ wo ọjà yìí máa tán online àwọn ọdẹ náà sọ pé tọ́jà bá ti dé báyìí kí n jẹ́ káwọn mọ̀ tó lè mú ṣe wá wá wọn wálé. Eh, ṣé ẹ ní nọ́mbà àwọn míì níbi akẹ́tọ́ àyẹ̀wò ìyẹn lè lọ mi ò ní nọ́mbà àwọn ìmí tí mo ní ò lọ tí bá ní nọ́mbà àwọn míì ní wá wọn wálé. torí kí n má parọ́ tán yìí tèmi kan ti bá wọn sọ̀rọ̀ lórí fóònù last láti máa lọ sí four or five days ago. Ah. if you talk i kill you. ah fún ibà fún fún kí ni mo ṣe ẹ wọn àti ìgbà tí mo ti rí pé ó wà ní kọ̀ǹdíṣọ̀n yìí ni mo ti ń sá káàkiri tí mo ti ń dààmú tí mo ti ń ṣe wàhálà ẹ pé gbogbo nǹkan tó wà lára ẹ pé kó lóun bá mi bẹ́ẹ̀ mú kúrò pátápátá pátá. pàdé mi mi ò bá ẹ lẹ́jọ́ wèrè tí mo bá lẹ́jọ́ lèmi awítán olórí kúkọ ara sọ pé ń bá mi sáré kiri kí ló sọ pé kó ṣe mí. kò sí. Ah! mo wà ó kejì ẹ lọ ṣàrí pé mi ò robi sí ẹ o tún sáré wọnú yàrá mi mo tún fún ẹ lówó. ṣẹ́gbẹ́ báwo ni dada. yes ma. láì tí ẹ sílẹ̀. ok ma. wo gbogbo community bó ṣe tọ́ ọjọ́ tí mo bá tún fi ojú mi kàn nínú community máa pa ẹ́ bẹ̀rẹ̀ láti sin lọ tí mo bá tún padà fi ojú mi gán mi ẹ I will kill you. Hey, yes ma. Aba. yes ma. Idiot. Hey, hey mo kú ọ mo kú ọ ẹ má lè má lọ ẹ jọ ọ kú ọ kú ọ̀rọ̀ yẹ mo kú ọ. ó dá Sàámú ó dá Sàámú ẹ wọ ọ̀rọ̀ ìbàfọ tó yá wèrè yìí ọ̀rọ̀ ẹ ò yé mi báwo ni ìbàfọ ṣé kàn ṣe máa dídé ya wèrè ó dé ya wèrè tó dé wọ wá sínú community ẹ wo èmi ìròyìn pé bóyá wèrè tí bàfọ yá yìí tó ń dà wá láàmú yìí bí pé wọ́n fẹ́ fi sọ òkò ìbànújẹ́ sínú ilé yìí ni. Eh? ẹ ò bọ̀dá Sàámú ẹ mọ nǹkan tí ìbàfo ṣe fún yín nígbà yẹn tó tó tó tó wọnú yàrá yín tó dá wà lálẹ́ ẹ wò lé ní elé ní ìbá ẹ mo tún pàdé ìbàfo lọ́nà ṣe ló yọ àdá tì mí. Ah. ṣé o sùn lọ sùn níbì kan ni. sùn. nà bóyá o lọ sóòtẹ́ kan wá sùn wá lálàá ibo ló lóò ti pàdé. ọ̀tẹ̀ mi ò lóò tẹ̀ ah, ṣé bí ọ̀dọ̀ ya péjú ni mo lọ ṣé bí kàmpálà tí mo máa ń gbà online wọ́n dẹ̀ sọ fún mi ó ń tọ́jà bá ti dé pé kí n jẹ́ káwọn mọ̀ ibẹ̀ ni mo lọ kí n lọ sọ fún wọn pé ọjà ti dé o àfi fífà bí ìbàfo ṣe yọ sí wa ló bá yọ àdá ìbọ̀dá Sàámú díẹ̀ ló kú báyìí kò lóun bẹ́ mi lórí dànù. ó yàdá sí ẹ. ó yàdá sí mi. ó tún yàdá sí wọ náà. ó yàdá sí mi. kí ló ló ṣe mi ò mọ nǹkan tí mo ṣe ó ní bóun ò fẹ́ rí mi ní community rárá rárá rárá pé kí n kúrò ní community fóun. Ah, ẹ wò ó mi ò ṣeré mi ò ṣeré ìwọ nìkan ṣoṣo. èmi olóhùn ò fẹ́ rí mi ní community. ẹ̀yin mélòó ló bá ń bẹ̀. àwọn méjìlá wà bẹ́ẹ̀. ìwọ nìkan ló dẹ̀ sọ fún pé wò ó fẹ́ rí ẹ ní community. èmi nìkan ni èmi ló kọjú àdá sí olóhùn ò fẹ́ rí mi ní community mi mọ̀ bọ́ tí mo ṣe fún un. ó halẹ̀ mẹ́ gan. díẹ̀ ló kù sẹ́ ó fẹ́ bẹ́ mi lórí. pẹ̀lú nǹkan tá a wá ń rí ọlọ́run ò ní já rí bí o ò ní kúkú àdá o ò ní dúró àdá o àbórí gbọ́ rí pé bóyá ó mú mi ò kì í gbẹ́ yóò mú kìgbẹ́ òkìgbẹ́ tó máa ń ṣe tí wọ́n bá ṣàrùn ládà tí ò rọyàn ṣé kì í ṣe pé ẹ̀ mú mi ẹ̀rì inú fámìlì yín. àìrọ́ ah, mi ò mú. wọn dẹ̀ sí ẹ́ ń gbẹ́rí àdárí. rárá rárá. Ah, o máa yẹra ń community nìyẹn o àdáwọ́ ọmọ yẹn ò kú àdá ni o o dẹ̀ mọ̀ kó kú àdáwọ́ wèrè tó bá wọnú ààrẹ èèyàn tán wàhálà ni ó dàpọ̀ àwọn dáadáa tí mo ti ṣe fún ó máa ń rántí nígbà tó wà nú wèrè tó bá fi lè sọ fún wọn tó gbóbìnrin ó mì nìyẹn gangan nìyẹn o tó bá dẹ̀ ṣe ládàá ó máa wọlé so advice mi ni pé kó kó kó nǹkan mi ti. mo lè sọ pé olè ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà ẹ ṣe mo sọ pé kí n kó ẹrù mi kí n kúrò ní community mo ní èèyàn sọ pé kí n kúrò ẹ̀yin náà sọ pé kí n kúrò nǹkan tó yẹ kẹ́ sọ nìyẹn jàre nǹkan tí mo expect ìgbé kẹ́ sọ ni pé Yoshibi má wọrí má wọrí anything tí ìbàfọ̀ bá sọ ohun ìṣeré ni o má dá lóhùn rárá rárá o ẹ dẹ̀ wá sọ pé kí n kúrò ní community ẹ dẹ̀ máa ṣe bí ẹni pé ẹ̀wà kẹrin mi ò láìkẹ́ o. má bínú má bínú má bínú ṣùgbọ́n yọ ṣíbí má wọ̀rí má wọ̀rí anything tí ìbàfọ̀ bá sọ ó mú ẹ ni nípò wèrè nípò wèrè ó mú ẹ ni àdé ò ní ràn ẹ́ kò ṣá ẹ ládàá gan àdá ò ní wọlé sí ẹ lára má wọ̀rí má wọ̀rí jẹ́ kó ṣá ẹ ládàá. ṣó lórí ẹ burú ah. kí n máa fọhùn sẹ́ẹ̀sì bá sọ̀rọ̀ kí n máa wà romantic pẹ̀lú fọ́ìsì mi sí ẹ ìgbà ti bí mi ni mi ò ní romantic kò sí roma kankan nínú ayé mi kí má ṣe má wọ̀rí fún ẹ èèyàn ń gbàdàbọ̀ ló máa pẹ́ ó ní safe life ẹ̀ lọ́kọ̀ kúkú kó kọ́kọ́ sán lọ kó lọ ná ká fi yọjú ẹ̀ torí ogun tó dé sínú ayé ọmọ ẹ̀ kò yé mi kí ló lè fà tí wèrè fi wọnú ayé ìbàfọ̀ ìyẹn no no má bà mí sọ́mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ni jọ máa ń interrupt mi jọ torí mi mọ tó lè fà lóòótọ́ lóòótọ́ ó ti yapa ó ti kú òsàkàdé mi mi ò dẹ̀ fẹ́ mi èmi náà ò dẹ̀ wà àmọ́ bí ipò tó wá wà yìí ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ fún un bọ̀ tó bá ti wá sọ fún ẹ pé kò kúrò community kúrò kúrò kúrò tó o bá ti rọ̀ kó o lo kìgbẹ́ kúrò jọ ṣé o tó fẹ́ sọ fún mi nìyẹn tó fi gbé mi kúrò lára àwọn èèyàn tó rí pọ́rọ̀ kú àtìyè ah. ṣọ́rọ̀ kú àtìyè nìyẹn. ṣé mo ro kú àtìyè náà ló fẹ́ bẹ́ mi lórí. tó kọ́ fi mí lẹ̀ jàre ah. fi mí wọ́wọ́wọ́wọ́ wo mi ò ráyè gbogbo yẹn o mi ò ráyè o tó ṣẹlẹ̀ láàrin èmi àtọmọ yẹn gan kò ìdè mi téèyàn bá wọ́jà wèrè kó lọ sọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ kí ni gbogbo eléyìí ná mo ń bá tù lórí ọ̀rọ̀ ìbàfò ìwọ náà tún fẹ́ máa gbé tiẹ̀ sí mi láyà yá ṣípí má wọrí ń tàn ẹ̀ dey play. kódà Sàámú ṣé wàá ní ṣe kọ́kọ́ sọ̀rọ̀ tó wà lẹ́yìn kódà Sàámú orúkọ jẹ́ jésù àníṣe gbogbo ogun ikú lórí ayé ìránṣẹ́ rẹ yìí olúwa ṣẹ́ ẹ wọlẹ̀ olúwa ṣẹ́ ẹ wọlẹ̀ gbogbo ogun rírí gbogbo ogun àìrí èyí tó ń ja ìránṣẹ́ rẹ olúwa ṣẹ́ ọ ìbànújẹ́ lórúkọ jésù yóò jìnnà sí ìránṣẹ́ rẹ gbọ́dúrà wa jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. ẹ jọ mi ò ní ẹ jókòó ẹ jókòó mi understand ẹ rí i pé bẹ́ẹ̀ bèrè àdúrà mo ti ń ṣàmì ṣàmì mo máa tó wá débi ogun ikú òjijì mi ìtàlẹ̀ ń báwí ṣé ìrànṣẹ́ mi ilẹ̀ ṣé mi lè ránṣẹ́. bọ́dà Sàámú mo rí ìrànṣẹ́ yín ni o nínú ìṣípayá mi mo rí wípé ẹ̀yin àti wèrè ẹjọ́ ní áwọ̀ ẹjọ́ ń ja ìjàkadì gan mo wá rí wípé lójú oorun yẹn wèrè yẹn ó borí yín kì í ṣe wípé wá borí yín nìkan mo rí i pé ó tún pa ọ̀tá yín. ẹ stop ẹ ẹ stop ẹ ẹ wá lèmi àti wèrè jọ ń wọ jàkadì ṣé lójú ayé kó má dòdú àlá kẹ́yìn àti wèrè jọ pàdé lójú ayé ṣé kò ní wìn ní ṣé wèrè ọjà kẹ́yìn àti wèrè kẹjọ lọ jaboskin kẹjọ jaboskin ṣé kò ní kò ní ná yẹn pa knockout ni wèrè máa fún yín kábọ̀ torí ojú ojú irú àlá burúkú ò lè ńlá yìí kí gbà tẹ́mi àti yín ti jọ ní issue tẹ́tí lẹ́mìí ara ẹ̀mí ẹran ara ń lò yìí ṣẹ́yìn kan ti gbà yín lẹ́tí lẹ́tí ń sọ àwọn ọ̀rọ̀ òdì sí mi ẹ̀yìn ríran pé mi àti wèrè ń jà ẹ̀ ríran pé mo ná owó èmi àti bàfọ́ní ìbàfọ́ní mi ò dẹ̀ mọ reason inú yàrá mi nìkan ni gbogbo wèrè tó wà nínú community inú yàrá mi náà ti máa lọ rest tọ́ba náà fẹ́ sàn bá yàrá mi náà máa wọ̀ lọ́ṣọ́ èmi ò mọ̀ bóyá ń ya píkṣọ̀ inú yàrá mi sí wọn ni ìyẹn nìkan náà máa ń gbọ́ lórí wẹ́rẹ́ tó ti wọ́ yàrá mi tọ́ba kọ́lẹ́yọ̀ kọ̀ọ̀kan wọ́n ju bíbélì lọ yàrá mi ló wọ̀ àtìgbà yẹn kẹdẹ̀rẹ̀ ló ti block mi kiri ṣé mi ò sọ fún yín pé wàá bá mi lórí òkè mi ṣé bí gbà tó ṣẹlẹ̀ ọ̀dọ̀ yín ni mo wá mo lè tún rí tó tó ká mi mọ́ bí pẹ̀lú àwọn èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ah ẹ wá o ìran burúkú òde ṣẹlẹ̀ lórí èmi o ẹ̀hún tẹ̀tẹ̀ rí iná kì í ṣe èmi mo ní èmi kọ́ mo ní ah ah èmi kọ́ mo ní. èmi gan gbàgbọ́ wípé ogun ikú ò ní jẹ́ ti. àmín kò dẹ̀ ní jẹ́ ti gbogbo àwọn olólùfẹ́. àmín. ẹ bùrọ̀dá Sàámú ẹni tá à ń sọ̀rọ̀ pa mi ò rí ojú ẹni yẹn dáadáa ṣùgbọ́n tí Ọlọ́run bá ń fi ìran bí irú eléyìí tó bá fi ń hàn ó ń pè láti súnmọ́ ọlọ́run láti gba àdúrà ní ọ̀run ọlọ́run fẹ́ jẹ́ kẹ́ ẹ fi àkókò yìí sílẹ̀ fún òun ọlọ́run láti gba àdúrà ni màá dẹ̀ fẹ́ kẹ́ ẹ gba àwẹ̀ àti àdúrà ní kò pẹ́ kò pẹ́ yìí. ọlọ́jọ́ mélòó. Ah, tí a bá gba méje kò bá a. a ah, mú sẹ́yìn a ah, mú sẹ́yìn sọ bẹ́ẹ̀ mú sẹ́yìn tó pọ̀ ẹ dáríjì mi ẹ dáríjì mi kébì lọ gba àwẹ̀ ọlọ́jọ́ méje mi lè gbàwẹ̀ four hours mi lè gbàwẹ̀ one hour kẹwàá dọ́lọ́jọ́ méje ṣé ẹ̀yin lẹ má bá mi gbà. bàṣàmù eléyìí ò ṣeré o mi ò ní lè bá yín gbà. fúnra mi ni màá gbà this is terrible àwẹ̀ ọlọ́jọ́ méje very terrible ah ó dẹ̀ compulsory. ah ah ó pọn dandan. ee seven days can I try it. yes you can. can I do it. yes you can. ọ̀rọ̀ kúrò.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 jẹ́ Jésù ó bàrì ìgbà ẹni tápá fẹ́lẹ́ṣẹ̀ ọ̀sìnkìrìn síbẹ̀ ó wà òjọba àwàjú àṣẹ́gun lọ ọ àwàjú àṣẹ́gun lọ. bí mo ṣe rìn tó mẹ́ẹ̀ wà nínú àyè tó jésù ó rí i pé mi ò fi ẹ́ orin ẹ̀ dúró lẹ́nu mi gidi gbì ọlọ́run àwẹ̀ ọjọ́ méje náà ní kí gbà mí lè gbàjẹ́ ọkàn yìí lọ mi lè gbàjẹ́ ọkàn yìí lọ mo ní ọ̀sà ọlọ́run ó mọ̀ ó mọ̀ ó mọ̀ kò ní ọ̀sà Mìlẹ̀gbàjà kan ìlọ́lọ́run àwọn orin tí mò ń kọ ẹ̀ bá fi dípò mẹ́fà tó kù bá fi dípò mẹ́fà tó kù bá fi dípò mẹ́fà tó kù forin dípò mẹ́fà àwẹ̀ forin dípò mẹ́fà àwẹ̀ forin dípò mẹ́fà àwẹ̀ forin dípò mẹ́fà àwẹ̀ ọlọ́run forin dípò mẹ́fà àwẹ̀ forin dípò mẹ́fà àwẹ̀ forin dípò mẹ́fà àwẹ̀ mò ń kà bá ṣe máa ń kà tẹ́síbì ni o forin dípò mẹ́fà àwẹ̀ forin dípò mẹ́fà àwẹ̀. kìíní àná. àǹtí yọ sí mi. pé tèmi àti ẹ bá tún padà ríra pé ìpadà bá bìjà rí àníná nínú. kí mo ṣe fún ẹ̀ gbọ̀ngàn nígbà yí ẹ̀ gbọ̀ngàn kó tó ya wèrè mo tẹ́kẹ̀ ẹ̀ mo tẹ́kẹ̀ kó tó ya wèrè àwọn sínú ẹ̀ tọ́lẹ̀ ti ya wèrè tó máa ń wá tó máa ń wá tí máa ń rí tí bàbá sọ̀rọ̀ ẹ̀kan máa ń gbọ́ wèrè máa ń gbọ́rọ̀ mi máa la gidi ó ti wà ní position blend. kẹ́lọ̀ èmi ni wọ́n ń pè ní wèrè Ah. Ah, ó dà ó ya wèrè hmm. ó dà pásítọ̀ yẹn dickness yẹn bó ṣe wáyé má bínú ó ya wèrè. shut up. sọ last prayer àbí ṣe oníkó tó fẹ́ sọ ló ń jẹ́ ọ̀rọ̀ ìkẹyìn. jọ má bínú ọ̀rọ̀ ẹ̀ ń clear ọ̀rọ̀ ẹ̀ ń clear ọ̀rọ̀ tí mò ń sọ òun fún mi lẹ́sìn ṣé o fẹ́ mọ̀ mọ́ pa mí ni ṣé o pretend pé wèrè ni ẹ láti pa mí ni ta ló rún ẹ ta ló gbéṣẹ́ fún ẹ ẹ lè rí mi pa o ẹ̀jẹ̀ mi kúrò bí ewúro. ṣé your last. Ah! ọlọ́run kó wà pẹ̀lú mi àti ẹ kọ́lọ́ wà pẹ̀lú mi àti ẹ méjì méjì àpò bíròbírò àpò bíròbírò àpò bíròbírò kélégùjé kélégùjé adíyàfókìdí kankan náà tó ti kọ lórúbọ alẹ́ àtòrò òrò òrò mo gbàdá lọ òrò. òrò. ọ̀rọ̀ ah ah. ah, ah. múùdù tí mo fi dìde ó dẹ̀ di culture mo dẹ̀ lọ pariwo ọ̀rọ̀ bí àwọn traditional movie tá a máa ń wò láyé àtijọ́ ẹ̀ normally ọ̀rọ̀ wọ́n yìnbọn fún mi lójú àlá ìbáfò ó wà nínú òpó wèrè òun yìnbọn fún mi kí ló pè mí àti ẹ̀ pọ̀ ìwọ ọmọ tó o ti lọ tó jẹ́ pé ọ̀rọ̀ òṣì ló sọ máa bá tiẹ̀ lọ máa bá tiẹ̀ lọ. mo dẹ̀ pariwo jí káì what. ègbélékù dání bí tó bá fẹ́ alágbára tó fagbára bí ni wó wó wó wó ọlọ́run ó àtòhún ẹ̀ bó bá yá. ẹ rí nǹkan ni mo ń rí nǹkan mo rí yín lórí ìjókòó mo rí bíbélì mo dẹ̀ ra ago. ṣé ẹ rí nǹkan tó ti ń ṣẹlẹ̀ tí gbogbo ayé ti ń sọ̀rọ̀ nípa ìkàkiri. bí kí ni náà. ọ̀rẹ́ sáà mo kò kí ló dé tẹ̀ fi ṣe báyìí gbọ̀ngàn náà kí ni reason tẹ ṣe ń lẹ pósítà ara yín tẹ̀lẹ̀ káàkiri gbogbo community. I told him though I told him that Peleps was laid out the year. ẹ jọ kí n tèmi kọ́ bá wa gbé pẹlẹbẹ ìyẹn kó kọ́ mi ṣé kí sàmúdé lẹ́sẹ̀ yìí kó bá bínú pé èmi àgbàlagbà yìí dàgbà jù n kò wí pé kẹ́kọ̀ọ́ lùjáde. Brother Gani, Brother Gani nǹkan tẹ́ sọ yìí wà It makes sense. Pẹ́lẹ́ kọ́tà lè sọ yìí. Ẹ tóbi lọ́mọ náà. True. Nǹkan ah, lọ bá. Ah! Ah! Brother Gani mo Ẹni bá gbẹ̀mí mi gbóná, Ọlọ́run á gbẹ̀mí ẹ̀ gbóná. Kí ni túmọ̀ orí burúkú tẹ̀ sọ yìí? Píṣọ̀ dàbí ìrì píṣọ̀ kankan. Ewa wo ewa bọ̀dá mi, ṣé mú wa ṣeré ni? Ṣé máa sọ wípé ẹ rí píṣọ̀ yín lára ògiri ń sìn yìí? Ẹ̀wù kọ̀kọ̀ bò rẹ̀ ní ìrẹ̀ ní ti ó ní kí ló wà bí. ìsọ yín ni. ìrí kankan ìrẹ́lì tì ń bí. ẹ káwọ́ lórí ibì kan ẹ gé ka jẹ́ kejì. Ah! èmi káwọ́ lórí mo gé ka ìbámu jẹ́ kò ní jà fún wọn ayé ayé àbọ̀ lórí burúkú lọ́mọ yìí. àbúrò yìí lọ́mọ yìí ni bàbá akáwọ́ lórí ajẹ́ ka jẹ́.